mi rere ló ti wọ̀ mí ẹ wá bá ń pín ọlọ́ọ̀dẹ o ẹ̀gbọ́n àwọn mi gidi ni ẹ̀gbọ́n olúwa kàyí kún mi kó lójó pẹ́ kó dára lẹ́wà bí ọ̀ṣun àdìmọ́kò gbẹ̀bí ewé rírin isaac o àròdúnjọdún ní ìsàwọ̀ àròdúnjọdún àròsùjọsù ní ìsàwọ̀ àròsùjọsù ìjẹ́bọ́dún bá kọdún kò lè fún àbáwọ̀ tutù ọlẹ́ ayé káyé rẹ̀ ó tutù bí ọ̀sùn gbẹ̀dẹ̀ tí ń bẹ létí omi kó mọ́ lólóóló bí omi àkòwúrọ̀ ọ̀pọ̀n omi àkòwúrọ̀ ọ̀pọ̀n oṣù lè tòrò bí omi ìyàlẹ̀ ẹ̀ta káyè ló tòrò bí omi ìyàlẹ̀ ẹ̀ta kó dùnyùgbà bí abala oyin happy birthday to you o olúwaṣẹ́gun ọmọ fọlájọyè wọn náà ni bàbá olúwa dámiláre bàbá success bàbá ẹ̀rín kékeré gbogbo wọn ń kọ́ ṣọ́ọ̀bẹ̀ lálàáfíà ara ó ní yẹ. tún fìlà rẹ ṣe ọlọ́jọ́ bí òní mo lónìí yẹ ọ́nà ṣe bí ọlọ́dún ọlọ́dún ló máa mọdún ẹ̀ lọ́dún tọdún bá ti dé ẹni ń bẹ láyé ní dúpẹ́ ìdásí lọ́wọ́ adániwáyé àṣeyí ṣàmọ́dún o lọ́lọ́ olódùmọ̀rè ọba àṣàmọ́dún sẹ́mi ọmọ bàbá isaac àrógbó ọ̀fìdẹ̀rẹ̀ kingdom àti gòkè ìdàrẹ̀ dàbí ẹkún àtibọ̀ akajásẹ̀rín ìdànrè mẹ́nẹ́wù àfẹ̀rànjá wẹ́wẹ́ méjì olúwaṣẹ́gun mú o lé kí yèyé rẹ lónìí ọjọ́ ìbí rẹ torí mọ̀mọ́ wà nínú olúwa lady evangelist Felicia jésù wà lẹ́yìn mi ayàfọlájòyè màmá mi ẹkú iṣẹ́ olúwa kórè jẹ́ ẹ̀pẹ́ lálẹ́ ẹlẹ́dùnmọ̀ rẹ̀ ọba ẹ̀ ní fojú sunkún ọmọ. lọ́wọ́ olójì of Malaysia máa jẹ́ mi níyò torí ìwọlé mi kí lọ́wọ́lọ́wọ́ máa wọlé mọ́ rọra máa bẹ́sẹ̀ lọ́kọ̀ ọ̀kẹ́ èjì èjì torí òní ti yẹ ọ́ gan gidi gan òní lọ́jọ́ ìbí rẹ olójì of Malaysia ṣé bí Malaysia ń lo wa tó o ti ń fa wá ajé the CEO aláṣẹ àtolùdarí of olójì fast máa bá ń kí gbogbo èrò malaysia pátápátá porogodo àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ti bẹ̀m̀bẹ̀ lálẹ́ ilé dùmọ̀ rẹ̀ ọ̀bà kórójó kórè òkè happy birthday to you ooo.